ياسين والوجه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم قتل ما أوحي إليك من الكتاب أثر الذليل الله تعالى بتلاوته وتكسفا عن نفاسه وتهرسا بمحامله فإنه من أفضل الأعمال أتقوم ما قلة القراءة أفضل من المسجد جملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف فيها أمر وألف فيها نهي ألف فيها وهد وألقوا منها وعيدوا ألقوا منها قصاص وعبار وألقوا منها عبر وأمثال وأمثلة حلال وحرام وميرة تسبيح ودواه والزيتون والزيتون ناكمون وانفسون بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم Ọjọ́ ìyàtọ̀ nípa àyà ẹ̀kọ́ pẹ̀lú ní àádọ́ta 49. Wọ́n tàbí rẹ̀ káńtà lórí ẹ̀yà yá sí náà ṣe máa ṣe fún ẹ̀rọ. والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون قل لا أقول لكم إني خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك ya. ohe nayaha uye anaawuye aha nwaebazi uapanana aahe na dinaya ahụ na ayaoaaoe naara na omume ndị oeyere nwannedio وناس فيهم لعلهم يعتقون ولا تترج الذين يدعون ربهم بالغداوة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم

بكل دواء سلنا يا أيها الرب الكريم وأنت تنادى به ربه ربه ربه لا قبله أيوم ولا بعده ولا منه أيوم وما يعلم في ذاته وصفاته ويمني به يا محمد إلا بالله الحمد لله ونرسل عواقب من دوادر واو padà lẹ́yìn wa ọlọ́run ní aṣẹ́yìn wa ọlọ́run sí ọlọ́run tó bìbì rẹ̀ lọ ṣùgbọ́n àánú rẹ̀ mo yí gbogbo ẹ̀ oṣù fẹ́ràn wa ọlọ́run àánú rẹ ló tún kó wá jẹ báyìí wọ́n sì akáwọ̀. wọ́n sì kí àkójọ a kó ìmọ̀ra ọdún díẹ̀ díẹ̀ àti bọ́ sínú àwọn ọjọ́ mẹ́wàá tọ́kàn yìí. sọ̀rọ̀ ọjọ́ mẹ́wàá mẹ́wàá mẹ́ta nìí. ọjọ́ mẹ́wàá kan bẹ nínú oṣù ájì ọlọ́run ní wà ní fájèrè bákan náà ọjọ́ mẹ́wàá tó tún gbẹ̀yìn nínú Ramadan torí pé ìṣẹ̀lẹ̀ àwọ̀ òun lè látùnkọ̀ jírí sí láàrin náà tó ní ọjọ́ mẹ́wàá nínú oṣù Muharram torí ìṣẹ̀lẹ̀ àti rí yẹ́wọ́mù àṣúra àdíwá ń bọ́ sínú ọjọ́ mẹ́wàá tó kàn ìgbáyò ọlọ́run gbogbo wa lè yá sẹ́kùn gẹ́rẹ́ o Ẹ̀yà rẹ̀ ti wà fẹ́ bí náà lè náà lè máa lè náà wọ́n àdójúkọ wa àti àfọkàntẹ́ wa ọlọ́run ní jẹ́ kó jákulẹ̀. Kátàkùn kẹrẹ̀ kan ọlọ́run mọ̀ọ̀kan mọ̀ọ̀kan Ọlọ́run ìbínú, àwàdà àbínú, ní ẹ̀rọ tí ń kẹrẹ̀ kó wá ọlọ́run ní ìdínú wádọ́rùn àmà dínú tó gbogbo àwọn àbá ẹ̀ka àbọ̀ ẹ̀sì tí ó àwọn jẹ́ púpọ̀ náà àwọn náà bọ́ gbogbo àpáta oríire wọ́n kalẹ̀ wà láìdá wa tò ní ọdún bá rẹ̀ wà síbi báyọ̀ ọlọ́run ẹ̀yẹ́ kí a máa gbọ́dọ̀ sílẹ̀ بسم الله الرحمن الرحيم وفي نستعين أما الله تعالى أموره في أمور الشريكة Ọlọ́run ọba wa ní kó ó fi àwọn nǹkan kan pamọ́ sínú àwọn nǹkan أحفى الله ليلة القدر في الليالي Ọdún lẹ́lẹ́bí ìpàdílé yìí, ọlọ́run ti gba mọ́ sínú àwọn òun. Kọ̀dà mẹ́lẹ̀ ní pẹ̀lú pé olú yìí ní ìyá lóòrú jẹ ní àná. Ó lè bá jẹ pé a máa wá, olóòlè lásìlù pàtàkì ọ̀nà àtàlẹ̀ ìjábá ti túnmà wọ́jọ́ ti àtìkù gẹ́rẹ̀ ó bẹ̀rẹ̀ lórí táyé tàbí tọ̀run àti gbọ́dọ̀ wọn fi ti lọ ṣùgbọ́n lè kó ọ̀nà ti pa ìlú ni a rí jẹ́ pé ìlà ọgbẹ́ àwọn àti orí gbogbo ọgbà àwọn kan ní àsìkò sí ìmọ̀rùn láfẹ́ bọ́sọ́dì nígbà yìí àwọn kan ní ní ọba ti sọ̀kalẹ̀ àlàáfíà yẹn ó bá mọ́sí ọgbọ̀n wà. ó ti mẹ́ta ọlọ́run ọ̀làáfíà ọlọ́run tilẹ̀ mọ́ àyà wa pa rẹ̀. Ilé iṣẹ́ àwọn àrùn wákàtí máa àti irun àárín pọ̀pọ̀. Ẹ̀jọ́ wá láwọn ẹ̀ńtọ́pọ̀pọ̀ sí náà. Irun àárín gbogbo ọlọ́wọ̀ wàhálà mọ́lẹ̀. ká lè ba àjẹ́ tó gbò òrùlá kéèsì tí a wá kéèsì àkùrá tá a kéèsì yàìlá ìsáì wọn lásìkò inú àárín gbogbo

lọ nínú ìláì náà náà ni a máa rí àwọn tí wọ́n á pé láwọn àwọn káàkiri máa jẹ́ wọ́n á wò pé abẹ́ nàbọ̀ lọ́wọ́ yìí ṣe wọ́n á máa gbé ìwọ fún wa àwọn òṣìṣẹ́ lùsùlẹ̀ láìra máa nìrà nǹkan kan wọ́n fi wọ́n tọ́rẹ́ tó ní ìyówó ọ̀fẹ́ lùkàn òní sun ayé bísílẹ̀ láì náà lọ́nà fi tẹ́gbò ló fi tẹ́sánà àkílẹ̀ sí láì ràmọ́nà ó pàtàkì ó gbogbo ọkọ̀ ọlọ́run lọ pàtàkì ó ẹlọ́gbọ̀n ní kéré ọ̀tún káwọn. Ọ̀rẹ́ náà ń ta ara pé kọ́ Ìyọ̀nà ọlọ́run ọlọ́run ti pamẹ́ sínú àwọn ẹ̀sìn àwọn ìtẹ̀lé tọlọ́run Wọ́n lè jẹ́ pé gbogbo ìjọsìn láàrín ṣojú kòkòrò ẹ̀, ọmọ àkúnyà kankan o. Ìgbìnà ọlọ́run ti pamọ́ sínú ẹ̀ṣẹ̀ yìí Ká lè gba jèrè sí gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀. Wọ́n yẹ̀ pé èso pé nínú tó nǹkan bóyá bẹ̀rẹ̀ ọlọ́run ti pa mọ́ sáàrin àwa gbòmírìn. Ìyá tó náà bá ń tẹ́lẹ̀ kó lè ní ká lè máa dábàá rẹ̀ sí gbogbo ara wa ká máa fúnra wa lé ọmọ ìyàgbá ni kọ́ ojú kéré o bọ́yọ̀ ni ní ìyá ọlọ́pàá gbogbo èèyàn ni ọmọ pẹ́lẹ́ o ọmọ ní àṣà àti pé

góòlù ni ọlọ́run wa kò pamọ́ sínú nǹkan mẹ́sàn-án a lè gba àsúnmọ́ lọ́wọ́ òru lè lásìlò kọbírì báyìí ó ti ọlọ́run tó fi pamọ́ sí inú àsìkò tá a wà yìí o nínú àwẹ̀ mẹ́wàá èyí tí ó ń gbẹ̀yìn nínú rọ́mọdán ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá wa ni wọ́n ti ṣẹ́ni tẹ́bàálù lè tí lọ sí ogóra báyìí ìlẹ́sìn ìkọ́dí náà ni wọ́n wá lọ àwọn tó wà nàìjíríà náà ọ̀pọ̀lọpọ̀ ti bọ́ sínú ìtìkáà ìlẹ́sìn ìkọ́dí náà gbogbo wa á sì kún gẹ̀rẹ̀ Fàyà rọ́pì pa síkínà ìlẹ́yìn àwọn ọ̀pìnà Ẹ̀yà mú kó ṣe náà. Ẹ̀yà Agbáàna ọlọ́run pàdé. Ẹjẹ́ kí a máa wo Alkùránù wa fún ìlà. أعوذ بالله من الشيطان الرجيم والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون Lọ́wọ́ mẹ́jẹ wá ń yà wà. Olúwa ní àwọn tí wọ́n pè àwọn ohun àdísà ní wa nírọ́. Ọlọ́rẹ́ ìyà yóò gbà wọn mú nípa kòkí tí wọ́n ṣe, a jẹ́ kí ọ̀gbọ́n. Wọ́n láàárọ̀ lè wọ́n ìgbà wà láàárọ̀ olùràkúnrin lè bà láà. Èyí sí sọ fún ní pé gbogbo ń tọ́pa náà. Èyí sí sọ fún ní pé mẹ̀lẹ́kà ní ní o.

tí ó ṣe bẹ́ẹ̀ ẹ̀rùnú ẹ̀rùnú wà á mẹ́rin ìlànà ìrẹ̀ àwọn ọmọ náà